وليحل كتاب الله العزيز أن يتلى إلا بسكينة ووقار إلا بسكينة ووقار أبو نتر أنت سواد lórí àlàyé nípa àwọn nǹkan tí kò tọ́ kábà wọn ni wala yahillu laka kọtọ sí ọ wọn ọmọ ìyá nínú ẹsìn islam ìwọ tọlọ ti la kájọsìn tó fi tó ti làbọ ọlọ́run an tata'ammada sama'al batil kullih pé kọ́ ọ máa tẹ́tí gbọ́ gbogbo ra gbogbo ń tó bá ti jẹ́ra gbogbo ń tó bá ti jẹ́ra dáradára ọ̀ gbọ́dọ̀ máa jókòó máa tẹ́tí gbọ́ ọ gẹ́gẹ́ bí orin kéèyàn wá tẹ̀bà tí orin kójókòó tì kọ́ máa tẹ́tí gbọ́ kọ̀tọ́ tó bá jẹ́ pé òun bá rìn lọ làwọn gbóringbórin làwọn bá gbé rẹ́kọ̀dù orin sí àwọn kọrinkọrin làwọn bá ń kọrin wọn torí sábàbí pọ̀ máa ń rìn lọ níbi tí wọ́n ti ń gbọ́ níbi tí wọ́n ti ń kọ́ létí rẹ fi gbọ́ ilé yẹn ọ̀sẹ́ lọ torí kò sí bó ṣe lè ṣe tì rẹ nàti èsì pé wọ́n lọ Muhammed àníyàn pọ̀ fẹ́ gbọ́ tó sì lọ jókòó tì wọ́n torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ tẹ́tí gbọ́ ọ kódà tó bá ṣe pé kàkàkí àti lù fèrè agogo wọn náà ni wọn bá ń lù ni wọn bá ń fan tí wọn ò tiẹ̀ kọrin sí ọ gbọ́dọ̀ máa màmá tẹ́tí gbọ́ bẹ́ẹ̀ náà ni àwọn onílù gángan àwọn oníyàálù àwọn alùdùndún tí wọn gbọ́dọ̀ tí ìgbọ́ pé nìkan ní ṣíṣe gbogbo wọn ti kó lù wá bẹ ọ gbọ́dọ̀ tẹ́tí gbọ́ ọ gbọ́dọ̀ máa gbogbo eléyìí kò tọ́ sí ọ torí pé mùsùlùmí ni wọ tó bá béèrè tó fà mùsùlùmí ni wọ àbọ̀ ń rè gbé àwọn ẹni tí ò lẹ́sìn àwọn ẹni tí ò tí ò mọ ibi tí ilé ayé ti ẹ̀ kọjú sí ambọ̀sibọ́sí alùkìyàmà tí wọ́n ń lọ a fi wọ́n wé mùsùlùmí a fi wọ́n wé mùsùlùmí náà lọ́lọ́ sọ pé afanaj'alul muslimina kal mujrimin ma lakum kayfa tahkumun wọn ò lè dọ́gba mùsùlùmí kò lè dọ́gba pẹ̀lú ọ̀daràn ọlọ́run ẹlẹ́dàá wa ní wí fún wa bá torí ẹ̀ ọ̀ gbọ́dọ̀ gbọ́gbọ́ púpọ̀ ókè tí ò bá tí ò bá tọ́ ká máa mà jókòó tẹ́tí gbọ́ ká máa mà dúró máa gbọ́ sọ́wọ́n atọ́ káfọ́ wa rà wọlé ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn rẹ́kọ́ọ̀dù yìí ẹ̀yin lẹ́ fowó yín rà yọ sọ pé olórin báyìí gbogbo orin tọkọ láyé rẹ̀ kò sí ètò òun rẹ̀ ó fowó rárá kúra nù àdánwò tí kó bá ní lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ẹlòmíràn sọ pé kódà tó fi dórí àwọn live record tó ṣe níbi àjọyọ̀ gbogbo kò sí ètò òun rẹ̀ gbogbo ẹ̀ ló kójọ ọ́ lé ó kójọ fáwọn ọmọ láti jogún ọ̀ràn lẹ́yìn ìgbà tí bàbá sí láyé mọ́ ẹ má fowó rárá kúra o kọ̀tọ́kọ̀dá àwọn ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń bá àwọn èèyàn sọ àwọn ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n fi ń ṣe ìfinimànà fáwọn èèyàn irú àwọn eléyìí lọ́yẹ̀ kó nílé irú wọn gbọ́ wàá rí ayé padà sí dáadáa yóò yí padà sí dáadáa wàá máa jìnnà sáì dáadáa torí pé ilé ayé sọ àwọn nǹkan tí sì kó báyàn àwọn lọ́pọ̀ jù nínú gbèsè ayé so èyí tí máa mú yàn sórí rẹ àwọn èèyàn máa sá fún kíkọ̀ nù kódà wọn ò tún sọ ẹni tí ń bá mójútó èyí tí já sórí rẹ lóko tí bàbá àti yọ sọ lọ́nà àtìlébà mọ́ọ̀n padà dáǹtì torí ẹ̀ má tẹ́tí gbọ́ o bákan náà wala yahillu laka an tataladhdha bi sama'i sawti imra'atin la tahillu laka bẹ́ẹ̀ ni kọ̀tọ́ o kọ̀tọ́ o kọ́ wa jẹ́ni tó jẹ́ pé yóò máa gbádùn títẹ́tí gbọ́ ohùn obìnrin tí kìí ṣe ẹ̀tọ́ rẹ̀ obìnrin olóbìnrin tí ì ṣe ìyàwó rẹ̀ obìnrin olóbìnrin. tí kìí ṣẹrú rẹ ọwọ alọ jókòó tì ọmọ wa ni mo fẹ́ kó sọ fún mi kí ló ṣẹlẹ̀ ń jẹta lọ́nà tó ṣe pé ohun rẹ̀ tó ń gbọ́ ní dùn mọ́ yọ ọmọ wa dùn mọ́ tó bá sọ débi pé ǹgbọ́ ǹgbọ́ Yorùbá ǹgbọ́ Yorùbá tuntun sọ yóò tuntun sọ torí pé ohun rẹ̀ yẹn ń dùn mọ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ lọ́nà. tó ń kálukú bá sí fáìlì rẹ̀ wò ṣé máa dùn mọ́ yín tẹ́tí gbọ́rọ̀ ìyàwó yín tẹ́ gbélé ọ̀pọ̀lọpọ̀ tíyàwó bá ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà pé mi láàyè mi lásìkò fún gbogbo rọ́bìṣì tó fẹ́ máa sọ àwọn eléyẹn ohun tí wọ́n dùn àwọn ọ̀mọ̀rọ̀ sọ gẹ́gẹ́ bí àwọn rẹ̀gbẹ́ àwọn ranù àwọn abatẹnijẹ́ títí wọ́n ti dàrú tí wọ́n kún títì àwọn eléyàn ni tí wọ́n bá sọ̀rọ̀ yóò mọ wá dùn mọ́ oríire ọmọ wa wú nítorí bá ti wú ìwọ náà tuntun sọ ó ní à ọmọọ̀rọ̀ gbé kalẹ̀ ó dàbí kó wọn máa pété rẹ lá ọ̀daràn ṣùgbọ́n ìyàwó rẹ̀ tó wà ń lé ó sọ̀rọ̀ kan rí kó tiẹ̀ wúyàn lórí ẹ̀ ò mùsùlùmí àdánwò ńlá lélẹ́yìn torí ẹ̀ nígbà tá a wá rí ọgbó gbogbo obìnrin olóbìnrin náà lẹ́sà jọ máa sọ̀rọ̀ kí ló dé kí lọ pa yín pọ̀ ó ní ẹ má ẹ o ẹ má wádìí ẹ o nítorí pàwápọ̀ ọlọ́nìkan ló yé ọ̀daràn ní ọ̀nù kìí ìyàwó rẹ̀ kí á ní tọ́pa yín pọ̀ ló yé ló ṣe jẹ́ pé àwọn bí ọmọ gáràjì lẹ́nu ní ọmọ bọ́kọ sọ̀rọ̀ àmọ́ tó bá yẹ kó àwọn ọkùnrin ọlọ́kùnrin lọ́fẹ́ bá sọ̀rọ̀ yọ wá máa dín òun ẹ tún wọ̀ dára míì yọ wá máa dín òun sáwọn ọkùnrin ọlọ́kùnrin tó bá sì fẹ́ bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ ni mi. A'udhu billahi minash shaitani rajim kí ló dé tó fi jẹ́ pé ọ̀nà tó yẹ káwọn èèyàn tọ̀ wọn ìfẹ́ tọ̀ kọkùnrin kó ṣe sùúrù tẹ́tí gbọ́rọ̀ ìyàwó rẹ̀ kóbìnrin kó lẹ́hùn fún ọkọ rẹ̀ kó dùn rẹ̀ fún ọkọ rẹ̀ lọ́nà tọkọ rẹ̀ ó fi máa pé yàtọ̀ sí ìwọ tí mò ń rí yìí báyìí ohùn rẹ̀ gan tún dùn àwọn ọmọ òkúta lọ́gọ̀ tí wọ́n á máa dùn fún ta ni kékeré ni àwọn ọgọ́ kó lè bá a pẹ́ ń bẹ̀ náà ni kó lè bá a pẹ́ ń bẹ̀ náà kó lọ́sàn-án gangan ni wọ́n kàn lé ọ̀dà mi torí ẹ ìwọ náà nígbà tó ti gbọ́rọ̀ àwọn obìnrin olóbìnrin tó ti gbọ́rọ̀ obìnrin olóbìnrin tó ti gbọ́rọ̀ obìnrin olóbìnrin tó ti pọ̀ àwọn obìnrin tiẹ̀ ń kọ́ ohun ọ̀wá dùnmọ̀ tí báwọn obìnrin ṣe ń sọ̀rọ̀ ni wọ́n ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ọkùnrin ni wọ́n ń sọ obìnrin máa ń ní torí nígbà tó ti gbọ́gbọ́ kúgbọ́ tó ti pọ̀ lẹ́yìn náà dọ́wọ́ àwọn obìnrin kan lọ bẹ̀rù ọlọ́run èyí tó pọ̀ jù nínú ìbẹ̀rù ọlọ́run wọ́n mú ma bẹ́ẹ̀ ṣe lè dá irú tọ́pọ̀ bàjẹ́ tọ tó bá ń rí pọkùnrin ń bọ̀ nítòsí ibi táwọn ti ń rìn wọ́n kàn fẹ́ sọ̀rọ̀ actually òyìnbó ní gbogbo yẹn lọ́mọ irọ́ lásán yọ akẹ́ actually ẹ̀tìẹ̀ irọ́ lásán kí ni bẹ́ẹ̀ tó ń gbẹ́hùn ń náà láti irú. àwọn ọkùnrin náà ti irọ́ lásán ṣẹ́fọ́ ń polówó ọjà tẹ́lẹ̀ náà torí ẹ̀ ẹyẹ da irú o ẹ̀ ń dá fìtínà lẹ̀ o ẹ lọ bẹ̀rù ọlọ́run ẹ̀hẹ́n kí ló dé tó ń jẹ́ kó tó bá pé mùálímà ní bá ń kọ́ yín lálùkùránì obìnrin la ní kó máa kọ́ yín lálùkùránì oníkálukú wọn yọ́ọ́ máa kà ìgbà tó ṣe é gbé akèrèǹgbè lóhùn rẹ̀. ẹ wá yánu gbàrún ilé yàrá tí máa lọ ọbẹ bóun mi ṣe máa nu lọba jẹ kọkùn mọ́álẹ̀ ìgbà náà wọn mọ wá dùn wọn àti Abdul Basidi ọmọ Abdul Samad láti fi dayé irú náà ní tontori délé ọ̀dọ̀ wa o lẹ́yìn náà gbogbo wa pátá a lákèésí kọlọmọ bá ń rí wa o gbogbo ń dáǹse kò sí ìtọ́lọ́wọ́ bá ọmọ torí ẹ̀ ká jìnnà sí àti fẹ́ máa gbóhùn obìnrin kan jẹ̀gbádùn rẹ̀ lóbìnrin tí kìí ṣe ìyàwó wa ìyàwó rẹ̀ tó bá tiẹ̀ jẹ́ kó kù díẹ̀ káàtó síbì kan wọn náà lọ́ọ́ mọ̀ kọ́ wọn náà lọ́ọ́ mọ̀ kọ́ torí pé al-mu'minu mir'atu akhi bẹ́ẹ̀ náà Nabi sallallahu alaihi wasallam sọ pé mùmínì o díngí lọ́jọ́ fọmọ ẹ̀yà rẹ̀ ìyàwó tiẹ̀ ìwọ sì máa tún fúnra rẹ̀ ni torí pé tíyàwó rẹ̀ bá gbà tún ṣe ìwọ náà lọ gbádùn rẹ̀ ẹ báyìí ni wọ́n máa ṣe ẹ báyìí ni wọ́n máa sọ báyìí ni wọ́n máa wí kí ẹsùn kọ́kọ́ máa bá mi sọ̀rọ̀ bígbà tọkùnrin ní bá mi sọ̀rọ̀ tó máa sọ̀rọ̀ pánpánpán gbogbo eléyẹn tó bá ti gbẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó rí i pé wọ́n máa apply rẹ̀ ìyàwó tiẹ̀ ó ní tiẹ̀ kìí ṣe pé òun obìnrin olóbìnrin lọ́ọ́ máa gbọ́ ẹ̀yẹ wo àwọn obìnrin tí wọ́n máa pé wọ́n ka ìròyìn nígbà tá ayé ti fìtínà ó dájú pé kìí ṣe bí wọ́n ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú ọkọ wọn lé wọn ká ìròyìn wọ́n fẹ́ fìtínà gbogbo ilé ayé ni ìdínú ló fi jẹ́ kí sẹ́yìn bá máa gbọ́ ìròyìn pọ̀ máa pa ìròyìn táwọn obìnrin máa kà wọn ọ̀pọ̀lọpọ̀ lé ìyàwó rẹ̀ lé o torí pé obìnrin tí wọ́n ní kó wọ́n á kàròyìn tó bá ń wojú rẹ̀ ó rí pé ẹ̀fọn ọ̀jẹ́ rí ìrọsì wọn máa wojú rẹ̀ pé èèyàn ti lé léyìí àbí rọ́bà irọ́ ni wọn kamọ́fúlágì ẹ̀ ni lọ́nà àti lè bá àdáyé gbogbo àwọn obìnrin tí ń bẹ ní ọkọ rú ẹlòmíín tún lọ sí àpàtì ó tún ranjú wò pé ah èèyàn ní ní àbí báwo at that very moment tí ń ranjú tí ń ṣe dírámà o ìyàwó rẹ̀ sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́rọ̀ atajú lọ sọ́nà ibi tó ń wà lọ́wọ́ àgbẹ̀ ògèdè gbindigbindi ògèdè gbẹ́mbùsì ọ̀gbẹ́gbẹ́ láti àbọ̀ orí nǹkan àwọn èèyàn nu ọ̀pọ̀lọpọ̀ ilé lọ́dàrú torí eléyìí wàláhì tí ó wàá tí ó ìyàwó ti ní wàá kó ń wárú irú àwọn etí ń bẹ nú àpàtì tí ọmọ pé rọ lásán òun náà máa dún òun yóò máa òun lè tà ṣébi tẹ́ ń ṣe ń lẹ́nu pẹ̀lọ́kọ rẹ̀ aláìlórí lọ́wọ́ rẹ̀ lẹ́yìn náà wàá ẹ̀ ìyàwó gbogbo ayé tí wọ́n fi ń polówó ọjà torí ẹ̀ ọjọ́ bákan náà wala li sama'i shay'in min alatil malahi kò sì tọ́ o kò tọ́ o kó tẹ́tí rẹ láti máa fi gbọ́ nǹkan kan nínú àwọn èròjà orin àwọn nǹkan èròjà orin àwọ̀dọ̀ tẹ́tí gbọ́ o gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí kọ́ ọ máa fi etí rẹ fi gbọ́ ìlú kọ́ ọ máa fi gbọ́ agogo kọ́ ọ máa fi gbọ́ jìtá kọ́ ọ máa fi gbọ́ dùrù kọ́ ọ máa fi gbọ́ piano kàkàkí ọlọ́kọ̀ ọjọ́ kan lù kọ́tọ́kọ́ máa fi etí rẹ gbọ́ ọ àyàfi àyàfi sakara nígbà tí wọ́n bá ń ṣègbéyàwó táwọn obìnrin ń lù fóbìnrin ẹgbẹ́ wọn ti ń lọlé ọkọ kò burú káwọn obìnrin tó wà ń bẹ ọ̀tẹ́ ti gbọ́ torí pé islam gbà pé tí wọ́n bá gbéyàwó ni wọ́n ń ṣe káwọn obìnrin fún olù sakara fún obìnrin tí ń lọlé ọkọ yìí tóbìnrin kan bá wà ń bẹ tó bá fi ti kọ́rú ẹ̀ kọ̀ṣẹ́ lọ mọ̀ yàtọ̀ sí léyìí gbéyàwó lẹ́ ń ṣe ẹ wá lọ pọ́n fújì kan wá ẹ lọ pọ́n wákà kan wá ẹ ti sẹ́lọ̀ o ẹ ti sẹ́lọ̀ o ìyá yín tó kú bàbá yín kú ẹ lọ pé léré ọdájú pálá ìdá burúkú ni ìkà ìkà sí ni ẹ ń dunnú ẹ ń yọ̀ pé bàbá yín kú kọ́ ẹ ń dunnú ẹ ń yọ̀ pé ìyá yín kú kọ́ wọn tún wá náwó pé ńgbà tó lọ ń fún àwọn lówó ọlọ́run á ní kẹ́ ẹ máa fi ṣèrànù kẹ́ ẹ máa fi ṣèrègbè oníkà ẹ máa fi ṣe rà tọ ọgbọdọ tẹ́tí gbọ́ o torí ẹ̀yin tẹ́ ń ta lù ẹ̀yin tẹ́ ń ta ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ ń ta gogo ẹ̀yin tẹ́ ń ta jazz bàbá ń tìta gbogbo owó tẹ́ ń pa ń bẹ kí ni ìdájọ́ rẹ̀ nù ṣẹ̀ríà haram owó kówó ni o owó kówó ló ń fi jẹun nù o abájọ tá a do àrè gbà owó kówó ló ń fi ń tọ́mọ o àkóbá fọ́mọ torí ẹ̀ pátì ó ní àtúntò bá pátì kí ni kó wọn máa ṣe kò burú wọn máa ta nǹkan mí ni bí kò wọn máa ta bẹ̀bẹ̀ kò wọn máa ta kòbókò ẹnìkan fẹ́ jọra wọn pẹ̀lú àwọn àlù so àwọn èèyàn ní àwọn èèyàn gẹ̀ẹ́sì pé yẹ́sì orí nǹkan tradition náà ló sì wà èyí tó dáa ó ti pẹ́ tí ọ̀dà tì tọ́ bákan náà èèwọ̀ ló tún jẹ́ o wàlgínà ká máa tẹ́tí gbọ́ orin haram ni o haram ni kọ̀tọ́ kí mùsùlùmí á máa tẹ́tí gbọ́ ìgbà tí àwọn ẹni tí ò gbẹ́sì islam yìí tán pọ̀ bàjẹ́ táwọn náà tún ṣèṣe pé àwọn mọ̀ ń pa islam ẹ wo bí wọ́n ṣe ba islam jẹ́ láwùjọ wọ́n sì bàjẹ́ tẹ́wọ́n láwọn ṣe gbéyàwó láwọn àwùjọ yorùbá yìí kẹ́ wá wú ẹ̀sìn mẹ́rin ẹ wá wú orí gbé ẹ wá wú rà àwọn ẹni tí wọ́n mọ̀ ń pa islam wọ́n kàn di bàbá fújì wọ́n dùn wákà wọ́n tún máa lùlù sí wọ́n tún máa lùlù sí àwọn lè má múná máa dá wákà àwọn bàbá ń lu ọmọ sọlù sí wọn dì ah la hawla wala quwwata illa billah ẹni tí ọmọ kí ó gan ti rí kí wọn káwọn tó ọmọ kí ó láwùjọ ti yín ní í ṣe bá gbogbo etí wọn gbọ́ yé nọ́ọ̀sì wọn máa yin lọ́rùn wọn máa yin lọ́rùn pé kọ́sá kó lè dà báwọn ṣe rí kó lè dà báwọn ṣe rí tó gbogbo eléyìí haram ní ṣẹ̀ríà sí i. kí ni abẹ́ borin sí kí ni wọ́n ń kọ́ mbẹ́ ẹnìkan ò tí ó fira rẹ̀ lẹ̀ borin gbígbọ́ tálkùrán ni ó wù gbọ́ kò sí ẹni náà wọ́n ní ẹ àwọn fúti kan àti máa kí alukùránì máa nà ẹgbọ́n nǹkan mbẹ́ o alukùránì lọ́lọ́ ni bọ́ ń kà ìkàkùkà lásán. ìkàkùkà burúkú tó yẹ pé ó yẹ ká dárú wọn ká dárú wọn dọ̀bálẹ̀ jẹ́ kóbókò fún kàkùkà ẹgbẹ́ akéjì ẹtún kọrin bọ́nú ẹkí alukurani bọ́nú orin ẹgbẹ́ akéjì. yàtọ̀ sí lẹ́yìn ẹ̀yin náà wọ́n ní ìsìn gbogbo lé ọtí gbogbo lé ọtí wọ́n kàn gbọ́rin fújì ń sè ní ebi sí láàyè yàá sí ilé ọtí la hawla wala quwwata illa billah. ah ọ̀gá ló ní wàdúhé wàdúhé wàdúhé wàdúhé ẹgbọ́ sọkúsọ. ah ọlọ́ngbọ́n yorùbá máa fowó jóná wàláhi tàláhi àwọn ìranù ìrígbè tẹ̀ ń kówó ranù fa ó ní ìlàlí à máa lù ìnṣàlá ìlàlí à máa lù ẹ dákun ẹ gbọ́ <laughs> tó ń gbọ́dọ̀ jẹ́ pé àwọn ti ń bá sọ̀rọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wọn bíi màálù làwọn náà wọn ò máa ń ṣe ń sọ àwọn náà wọ́n tún máa bá dá. làwọn nìkan náà ṣe ń láyé ìjọ àyè ti ń parọ́ fún wọn ní àwọn parọ́ fún wọn ní gbogbo wọn. bó wọn ṣe jẹ́ ó ní ẹ máa wò ó bá tún parọ́ mi nàbí sọ pé gbogbo ẹni tí bá kàn mú yọ kálukú bá yọ ahọ́n wọ́n máa ń gbé lọ sọ́nà àwọn pé tètè wọn kàn mú òní tẹ̀ sọ fún yín pé màálù ni wọn lẹ́yìn pé màálù ni máa yọ ahọ́n tí ó mú lọ sọ́nà mú sẹ́yìn náà lọ́pọ̀lọpọ̀ sẹ́yìn lọ rárá kúra ìrégbè ránù eléyìí ògá ń bọ̀ lọ́wọ́ àná òkè o ṣé ìlàlẹ́ àmàlù ìṣàlá àmàlù kí ni jẹ́ àmàlù wọ́n ní ilẹ̀ àmàmì àbẹ́rẹ́ nǹkan mẹ́ onílàlà màálù àwọn màmá màmá náà ó tún máa gbọ́ ó tún máa tàdíréke báwọn ya sún náà nù yí ọ̀daràn ti rí torí di eléyìí gbogbo ránù gbogbo rẹ́gbẹ̀ ọ̀pọ̀ láwùjọ Yorùbá yìí ẹni tó sọ báyẹn tó bá tún ti sọtán ta ìsọtán ló tún bẹ̀rẹ̀ sí ní sọ̀tọ̀kùsọ̀ náà máa wíwí yẹ pé àwọn ẹni ìṣáájú òwú tó bẹ̀ tọ́lọ̀ ń fi ní kílè orí mọ́ wọn lẹ́sẹ̀ẹ́ ibi tí ti ti ń sọ̀sọ́kúsọ ìlàlẹ́ àmàlù náà lẹ́rìí tó kọ́ àwọn ọmọ aṣẹ́wó síwájú tí gbogbo wọn wà ń wò wọ́n ọmọlúwàbí tí wọ́n ń jò. wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ ọlọ́kùn oníjókòó ńbẹ́ ńlẹ̀ yorùbá màláìkà kí ni màláìkà fẹ́ fi àlékún màsí àwọn màláìkà làwọn kí ni wọ́n fẹ́ fi màsí ìrégbè ránù lọ́tà ẹnìkan àwọn abáwọn sọ pé orin ọ̀dà orin ọ̀dà báwo ẹ wá nǹkan mi wò bẹ́ẹ̀ Yorùbá máa wù bẹ́ẹ̀ náà rí gbogbo oríta oríta gbogbo kọ̀rọ̀kọ́ndú àwọn ṣọ́ọ̀bù àwọn rẹ́kọ́dù ni bẹ́ẹ̀ máa ń ṣe bábà òun náà tún rẹ́kọ́díláìsì ẹ̀ bọ́ọ̀bá wa gẹ̀rí ọlọ́lọ́mọ yẹn rẹ́kọ́dù tó gbọ̀ kún tó kún tó bọ̀ parí tán tí wọn náà fi rí ká ọ̀yẹ̀kìn ah, rẹ̀ lẹ́yìn ọ̀yẹ̀kìn lẹ́lẹ́yìn ọ̀yẹ̀kìn la hawla wala quwwata illa billah torí ẹ̀gbọ́kúgbọ́ yẹn pọ̀ ọ̀pọ̀ kọ́dà kó tó do nígbàgbà gbogbo kó tó do nígbàgbà gbogbo yìí irú ìtàn bàbá bàbá tẹ́lẹ̀ ń kọ́ haramu lónà kìnnì kan bàbá kan arúnà kìnnì kan wájú pé bàbá lẹ́gbà kìnnì kan ẹ̀zàká bàbá wáyédi kìnnì kan lẹ́fítì kìnnì kan ẹ̀lìgálímù káíbà kìnnì kan wọ́n gbé gbogbo ẹ lọ́rọ̀ bá wí o kò sí ìtọ́tọ́ nù ẹ̀ torí ẹ̀ ṣe agbọ́ á sì fi ṣiṣẹ́ àbá agbọ́ á ronú sí ẹ̀mí béèrè nù o nítorí túmọ̀ sí pé lálẹ́ yìí nìkan gbọ́dọ̀ dọ́là gbogbo rẹ́kọ́dù tó kálukú nílé kókó jáde èyí tí ìdánilẹ́kọ̀ọ́ bá ti kálé lórí ẹ̀ kálé lórí. E ètò ọba ṣe kálẹ̀ lórí ẹ̀hà lákàrẹ̀ dànù lé àná òòlẹ̀ torí pé nínú òfin owó ẹ gbọ́dọ̀ o pé ẹ̀yin kúkú ń gbọ́ rárá o gbogbo àwọn tó ní dànù dànù tó bá ti ní nǹkan kálẹ̀ lórí wàá dànù wàá sùn ná èèyàn gbọ́dọ̀ gbọ́ ìjọ mélòó la lò láyé gan tó jẹ́ gbogbo gbọ́ náà la tó fi gbogbo ẹ gbọ́ alẹ́ nìkan gbà tó kú dé ilẹ̀ Lárúbáwá ni wọ́n ń wa mọ́tò wàkúwà wọ́n lọ́wọ́ á ní kí wọ́n l'accident òní ni wọ́n ń gbọ́ lọ́wọ́ tí accident yẹn fi di àwọn ọ̀dọ́ orin ni wọ́n ń gbọ́ orin lárúbá pé habibi habibi olólùfẹ́ mi olólùfẹ́ mi bí kò ṣe dé nù gbàtà ń pọ̀ kakú lọ́wọ́ tí wọ́n ti láksidẹ̀ntì àwọn èèyàn tó tètè sáré débẹ̀ táwọn ti rí pé ah, àwọn eléyìí ọgbẹ́mi mi wọ́n sọ pé ẹ̀sọ́ la ilaha illallah ẹ̀sọ́ la ilaha illallah àwọn sàbàbù yẹn àwọn ọ̀dọ́ yẹn táwọn kan sọ ní habibi habibi habibi habibi lọ́ba dàl kìyàmà. orin tí wọ́n ń gbọ̀n lọ́kọ̀ wà lọ́kìyàmà ọ̀yẹ̀ká ronú o. ikú ń bẹ o ikú ìṣeré o gbogbo ẹ̀tàn yẹn ọwọ́ ọgbà bá gbádùn tí bá ti kú wọ́n mọ̀ náà tèdínù kókólọ̀ mọ̀síwá aládọ́rùn mọ̀ ìwọ náà ràn àdúrà lọ́wọ́ èsì kíkọ́ kan máa wí lẹ́nu lásán ara rẹ̀ ra rẹ̀ jẹ́ torí kò sí bó ṣe mú wọlé rẹ tó ní dán òjọ kan ìbàjẹ́ sì máa ń pè yẹn lọ sídìí ètò jùlọ ni rọmọ pé gbà mo ti lélẹ̀ yóò tún yẹ kí n tún lọ gbogbo series mi tó bá tún wà kí n tún kojọ ẹ wá di pé bá jókòó ìtàn olórin lẹ́ẹ̀ sọ ìtàn àwọn dírámà lẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló kún rí wọn sì máa fàtì àti. wọ́n tún máa jiyàn ike ẹ̀ rẹ́kọ́dì yẹn kọ́lọ́kọ́ ṣe o ó ti ṣèkan ṣáájú rẹ̀ kódà èyí fa eléyìí èyí fa ìṣẹ̀lẹ̀ kan lọ́tẹ̀lẹ̀ ẹ dákun ó dàbí sírátù nàbí sallallahu alaihi wa sallam ó dàbí ìtàgbésí ayé ànábì. mo fẹ́ bí léèrè kí ló kọ bàbá ànábì ẹ dáhùn Abdullah ṣèṣe rí wàhálà méjì là ń gbọ́ na amina àbí amina ẹ̀mọ́kan aminatu àbí aminatu àwọn kan ní aminatu àwọn kan sọ pé aminatu ẹ̀rí nǹkan mẹ́rin ó kọ̀ ya ànábì gan ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà mọ́. èwo ló ṣe déédéé náà rí tọ àmì náà tù ní o èsì àmì náà tù ó sẹkẹtẹrì nù o àmì náà tù tọ eléyìí jẹba. ولا قراءة القرآن باللحون المرجعة كترجيع الغناء قزطاء kọtọ kama máa ké alukur'an àbí kama máa tẹ́tí gbọ́ ẹni tí ń ké pẹ̀lú àwọn ohun tí wọ́n máa dùn tí wọ́n máa tí wọ́n máa lẹ́hùn fún tí wọ́n máa wá wí láwí tún wí tí wọ́n máa fà láfà nífàkúfà gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n ń fa orin kọ̀tọ́ ká máa tẹ́tí gbọ́ irú ìdáhùn ọmọ mísírà máa ń ṣe yẹn tẹ́gbẹ́ wọn mú ayẹyọ kan ó lè máa kà fún bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kọ́ máa fà láfà ìfàkúfà ìfàkúfà ìfàkúfà ìfàkúfà àwọn ọmọ ẹgbẹ́ Allah Allah àwọn olódo tó àwọn adùn rẹ̀ Allah sẹ́wọ́n tá ń ṣe yẹn ẹ́ eh, ọlọ́run ló fún ọ ṣé kí wọ́n ká Al-Qur'an nìkan wọn ní kẹ́ ẹ sọ̀rọ̀ sani kẹ́ ẹ sọ̀rọ̀ bákan náà alukur'an ó sì wáá di ká máa ká máa fà á bí ìgbà tá à ń kọrin ká máa fà á bí ẹni ń kọrin ká máa fà á bí ẹni ń kọrin. irú ètò abdulbasit abdulsamad tó ṣe níbi àwọn kìrà àti rẹ̀ mí tá máa fa alukur'an bí ẹni ń kọrin kọ̀tọ́ o eléyìí ọ̀tọ̀ kò sí nínú ọ̀nà tí anabi sallallahu alaihi wasallam gbà kí alukur'an kò sì sí nínú ọ̀nà tó gbà sọ fún wa pé ká máa kí alukur'an. ẹ̀kẹ́ alukur'an ibi tó máa ti ní ẹ̀fàágùn ẹ̀fàágùn kò sì sí fàágùn kan tó jẹ́ pé kò lódiwọ̀n gbogbo àmì fàágùn ó lódiwọ̀n oríṣiríṣi sì ni nǹkan mọ́ wá fàǹfà pàǹkọrin eléyìí ọ̀tọ̀ nínú òfin ẹ̀sìn Islam torí rẹ̀ a gbọ́dọ̀ ká bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ tẹ́tí gbọ́ ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ kí alukur'an báyìí a sì gbọ́dọ̀ tẹ́tí gbọ́ ẹni tí máa ń ké báyìí kódà kó sì pọ́ ọmọ tajwid ọmọ tí bá ti ń fà ń fà kú fà báwọn tó ti tayọ òfin ṣẹ̀ríyà tí ń fà nípa pé wọ́n ń kọrin kọ̀tọ́ka tẹ́tí gbọ́. tọ́ ilé ìjọba alukur'an afẹ́ ká ṣe ohun wa lọ́sọ̀ọ́ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kì í ṣe ká sọ di bí ẹni ń kọrin a gbọ́dọ̀ sọ alukurani di bí ẹni ń kọrin sẹ́mi pé àwọn ẹni tí ń kọrin wọ́n lọ wọ́n máa lọ yẹn tí wọ́n máa fà tí wọ́n máa fà torí pé mádì tó gùn jù mélòó ni mẹ́fà ni sètò harakat àwọn máa fà àwọn máa fà àwọn máa fà àwọn máa fà bí ẹni ń kọrin. tó eléyìí ọtọ tó a gbọ́dọ̀ ṣàkíyèsí àgbọn abẹ yẹn. bákan náà a rí pé rè irú ètí àwọn ọmọ Mísírà ń ṣe o àwọn oníṣáínṣáín táwọn náà mọ èyí tí kàn ti gbé wọ́ náà lọ́dọ̀ tìyín náà nígbà tí ẹnìkan ní kí máa nǹkan òun ó wọ́n fẹ́ sọ wọ́n fẹ́ sàlàyé alukurani fáwọn ẹnìkan náà àṣẹ̀ṣẹ̀ bọ̀ kánà sẹ́lẹ̀yìn náà ń bẹ nọ́ọ̀nù kí la fẹ́ fi sí ìwọ àfáàtọ̀ màtúmọ̀ alukurani ó yẹ ọ̀ma ni kéka gbọ́ tí wọ́n bá ti kakó túmọ̀ ti tó tún jẹ́ ṣe kan ṣe wọ́n tún máa fi kan. ìgbà tí ẹni tí ń bá jánásì jánásì tán kàkàkùkàbá gbogbo ẹ̀ kharijun an ahkam tajwid òsídàájọ́ tajwid kankan bẹ̀ kàkùkà náà gbogbo ẹ̀ wọ́n mọ̀ wá dún òun rọ́ kan wọ́n sọ Allah ó ti dé nàìjíríà mọ̀ yín lọ ike ya ah, kílẹ̀ rí rẹ̀ ṣebí àwọn misra ṣe bẹ́ẹ̀ ẹgbọ́n bẹ́ẹ̀ o eléyìí wá dàbí qala Allah qala rasulu misra lànàbì rẹ̀ ibi tó yẹ pé gbogbo rán dáradára ló kún bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bídì àgàdà ṣe ní àwọn nàìjíríà wọn bíi misra náà wọn ti kó wa tó gbogbo eléyìí ọ̀dọ́ misra tó bá rí tẹ́nìkan pè sọ láti lásán torí tó lóhùn ibi táwọn ẹ̀ tí wọ́n ya tí wọ́n yàdé ó lè pé Allah mùrọ̀fà lẹ́k laqad utita mizmar min mazamir Dawud pé ọ́ wọ́n sára sí ọ. ọlọ́run fún ọ ní kàkà kíkan nínú àwọn kàkà kí dáúdà alayhi <laughs> so báwo misra ṣe máa ṣe tiwọn ẹ sì máa wo ọ̀pọ̀lọpọ̀ sẹ́ni tí ń ká alukurani tí ń kà níka ẹ̀ kọrin ìgbà tí ń kà sìgá lọ́wọ́ nu wọn ní misra ìgbà tí yóò tún máa fa sìgá tí èèyàn ara rẹ ní yóò máa fa sìgá mi yóò tún máa kàlùkùrá ni so ẹ wọ́n lọ́wọ́ àjọra wọn sìgá tó jẹ́ haram wọ́n bàbá ti ń kàlùkùrá ni a'udhu billahi minash shaitanir rajim tọ́ ilé ìjọba wal yuhilla kitaballahi al-aziz àbí wal yujilla kitaballahi al-aziz ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí o kasi àgbéga tírà ọlọ́run ọba ẹlẹ́dàá wa aniyotila ẹlẹ bisakinatin wa waqar kagbé alukurani ga torí ẹ kárí wípé àáké alukur'an àyàfi pẹ̀lú gbogbo farabalẹ̀ àti gbogbo sísàgbéga alukur'an gbogbo gbàtàbà kí alukur'an ká ní farabalẹ̀ ká sì ṣàgbéga alukur'an. وما يوقن أن الله يرضى به ويقرب منه ká sì tún máa ṣe gbogbo àwọn nǹkan tó dá wa lójú pípé ọlọ́run ọba yọ́nú sí yóò sì mú kéèyàn súnmọ́ lọ́hùn ká ṣe nígbà tí a bá fẹ́ kí alukur'an yẹnni pé ká má wà ó nígbà tí a fẹ́ kí alukur'an yọ da púpọ̀ ká sálùwàlá kódà kó sì fún àfẹ́ gbé alukur'an lọ nígbà tá a fẹ́ kí alukur'an yóò sì da púpọ̀ nígbà tá a fẹ́ kí alukur'an bó kékeré sọ̀rọ̀ yẹn kìí sì súnà àmọ́ da min adabil islam kò dojú kọ alukibla yóò da nígbà tó fẹ́ alukur'an kọjá ẹni tó ṣe pé kò sí níbi táàríwó wà tó gbogbo rú àwọn nǹkan wọ̀nyẹn ń bẹ nínú nǹkan tí ó di kọ́ lọ́wọ́ yọnu sí ọ ó sì ń bẹ nínú àwọn nǹkan tí ó di kí wọn náà súnmọ́ lọ́wọ́ bá pẹ́kípẹ́kí kò rí kó ń ṣe irú àwọn nǹkan wọ̀nyẹn nígbà tó bá fẹ́ kí alukur'an ma'a ihdari al-fahmi li dhalik kó sì ṣe ìgbìyànjú láti jẹ́ kí ọmọ ronú nípa àtúmọ̀ alukur'an tó ń kéyìn nígbà tó ń bá ń kéyìn kọ́kàn mẹ́jẹ̀ pé à ń wí lórí ahọ́n àrònú nípa ìtumọ̀ ntànkì. wa min al-fara'id al-amru bil-ma'ruf wan-nahyi 'anil munkar nínú àwọn nǹkan tó jọ́ràn ẹ̀ lé wa lórí láwa tá a jẹ́ mùsùlùmí oní àníká máa pè yẹn lọ sí di ká ṣe dáadáa ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o. kuntum khayra ummatin ukhrijat lin ta'muruna bil-ma'rufi.

والنهي عن المنكر kákọ ìbàjẹ́ fún yẹn nígbà tá a bá rí pé ń ṣe ìbàjẹ́ eléyìí ọ̀ràn yẹn lọ́jọ́ lórí gbogbo wa torí àdìtà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tóní man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa'in lam yastati' fabilisanihi fa'in lam yastati' fabiqalbihi wa dhalika ad'afu al-iman anabi sallallahu alayhi wa alihi wa sallam. ó ní gbogbo ẹnìkan ní nínú yín tó bá fojú gán ní ìbàjẹ́ pé wọ́n ń ṣe kó fọwọ́ rẹ̀ yí padà tí ò bá rọ lọ́rùn láti fọwọ́ yí padà kó fi ahọ́n kó fi kọ́ tí ò bá tún rọ lọ́rùn láti ṣe bẹ́ẹ̀ kó fọkàn kọ́ eléyìí ni ìgbàgbọ́ tó lẹ́jù lẹ́yìn eléyìí kò sí kò sí gbàgbọ́ kankan mọ́ torí ẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká mójútó nǹkan méjèèjì al-amru bil ma'ruf wan nahyu ká pé yẹn lọ sí di ṣíṣe dáadáa ká sì kọ ìbàjẹ́ fáwọn yìí kòtó ká mú kan fìkan lẹ̀ báwọn ọmọ pè yẹn lọ sí di dáadáa lásán ni àní kọ́ ìbàjẹ́ fún wọn rárá o kò sí tọ́jú bẹ́ẹ̀ irú ìtàn àtẹ̀bílẹ́gì máa ṣe àwọn pè wọn lọ sí di kún ṣe dáadáa àmọ́ tí wọ́n ṣe ìbàjẹ́ wọn ni ẹ fi ilẹ̀ bá sọ pé kó fi ìbàjẹ́ sílẹ̀ á lùzẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ó ń zìnà yọ bàbá ń sìgá yọ wá láàrin wọn oníṣirk yọ wá láàrin wọn wọn ni àwọn ò lè kọ ìbàjẹ́ yẹn torí kọ́ mọ́ bàjẹ́ pé àwọn ó lose as number torí à wọn kà pé lọ sí di dáadáa ni tó eléyìí kìí ṣe ní ìlànà anabi muhammed sallallahu alayhi wa sallam ìlànà tiẹ̀ ni pé al-amru bil ma'ruf anil munkar ẹ pé yẹn lọ sí kó ṣe dáadáa ẹ kọ̀ bàjẹ́ fún at the same time torí pé kìí ṣe pé kí ọmọlẹ́yìn wọ́n pọ̀ ní táwa ń lé gbàtà ìṣe politician ti wá ní pé kásálàyé ẹ̀sìn fún yàn ẹni tó lọ́nba nílò kó lò ẹni tó lọ́nba bá sì nílò yóò ṣe tó lọ́nba kọ pé yóò bára rẹ̀ bí nọ́mbà rẹ̀ ilé ìjẹ́bù ṣe jẹ́ mẹ́rin méjèèjì kullun la yatajazza méjèèjì papọ̀ á lè gé wọn a máa lọ síbi ká ṣe dáadáa á sì tún máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn. tọ́ ala kulli man busitat busitat yaduhu fil ard kápẹ́ èèyàn lọ síbi ká ṣe dáadáa kápọ̀ fáwọn èèyàn ọ̀ràn yẹn ló jẹ́ o ó jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo ẹni tó lọ́wọ́ bá tún fún ní ipò ìjọba ẹni tó wà nípò ìjọba ọ̀ràn yẹn ni kọ́kọ́ bàjẹ́ ọ̀ràn yẹn ni kó yẹn lọ síbi dáadáa sẹ́mi kó tó má pè yẹn lọ síbi dáadáa téèyàn bá ṣe é wọ́n lè fọwọ́ fi gbéyàn sórí ọ̀nà tẹ́ má kọ ìbàjẹ́ fún yàn téèyàn bá gbọ́ wọ́n lè fọwọ́ fi kọ́ fún yàn tòótọ́ ọ̀bá gbọ́ lẹ́rọ̀ tó máa mú ọ dè hẹ́n ó níbi téèyàn jẹgbadé torí rẹ̀ ó fi pé àmọ́ wọn ní ìsinyìí ọ̀nbẹ́ nìkan wí ládùúgbò bàbá yẹ ẹyẹ mutí ẹyẹ mutí ọ̀wá lọ́ọ́ pẹ́ gba ẹ ṣe ìyàtọ̀ lọ́ọ̀ ní ká ṣe fọ́ọ̀mù ti fún un ẹ̀ẹ́dẹ́mi rẹ bá lọ bọ́m̀bẹ̀ o ó kò yín ó kò yín pẹ́ ṣégin ni ẹlòyìn pa ìwé alófin ọlọ́ọ̀ni ó ní àwọn èèlò ń bì tó bá yẹ pé olórí la tí ń lòfin ọlọ́ọ̀ tó bá lù lẹ́gbàá ọgọ́rin eighty tẹ́mi bá bọ́ bẹ́ẹ̀ òfin lọ́ọ́ pa gbogbo ẹni tó fi bá sì pa àpagbé ni torí ẹ gbogbo ẹni tíjọba bá ń bẹ lọ́wọ́ rẹ̀ al-amru bil ma'ruf wan-nahyu 'anil munkar ṣùgbọ́n ìjọba táwọn ń sọ ní ìsìn ìjọba ìsìn islam ni o torí pé kìí ṣèjọba ẹ̀sìn islam lẹ́sìn ẹ bá ṣe gbogbo orú rẹ̀ náà lábẹ́ rẹ̀ kò sí ládá ẹ lójọba ẹ̀sìn islam ẹ wá lẹ fẹ́ mú nǹkan kan ní islam so kò sí ládá kò sí ládá tó rábò nìyẹn bóòlù eléyìí ń ṣe dáa tí gbogbo islam ọ̀dà bákan náà. وعلى كل من تصل يده إلى ذلك kìí ṣẹni tíjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ lásán ó tún jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo ẹni tó náà tó bá rọ̀ lọ́rùn tọwọ́ rẹ̀ bá lè ká ẹni tí ń ṣèbàjẹ́ tó náà fọwọ́ tí ó fi yí padà tó náà fọwọ́ tí ó fi yí padà tọ ìyẹn tọwọ́ nu ẹni tíjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀rí pé Umar radiyallahu anhu nígbà tí Umar jẹ́ khalifa tẹ́jọ́ àròlífà nàbì sallallahu alaihi wasallam ó máa ń wọjà ó máa ń wọ gbogbo bí táwọn èèyàn ń péjọ sí pẹ̀lú kóńdó lọ́wọ́ rẹ̀ gbogbo ẹni tó bá rí ti ń ṣe kínní kan ó lè kó kóńdó náà kọ dáhùn lára sẹ́mi pé kò ní ìdíwájú bá ti gbọ́ tó dún lára tó gbá dáadáa kí ló dé tó ẹ pé gbogbo ètò ọ̀dà alẹ́ kó sókè etí ọ̀dà ẹ kó sálẹ̀ kò tún dánrú ẹ̀ wò wọ́n pe sọ láti ẹ̀ lọ tí kóńdó bá dún lára ẹ̀ ó tún pẹ́ mọ́ lọ́la so gbogbo eléyàn tíjọba bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ bí káwọn èèyàn máa rìn òwò ká láwọn obìnrin ń kẹ́ni tíjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ kó kó àwọn ọlọ́pàá dára tàbí ẹ̀ máa bá ń kó wọn wá gbogbo ìjọba ti mú wá ti rìn òwò kò burú ẹsọ gbogbo ẹgbàá fún wọn kó tọ̀ wọn lára fáìn bàbá dilọ́la ẹnìkan ò nídìí láti ṣe wàásù fúnra àwọn eléyìí pé ọ múra dáadáa kó o tó jáde ẹgbàá kan náà ni bẹ́ẹ̀ bá ti jẹ tẹ̀ kàn yóò ṣe làákàyè so ìgbà tí o ti sí gbogbo orú eléyìí ẹ rí i pé bàjẹ́ ọgbà yìí kan ìbàjẹ́ gbà yìí kan tọ ẹni tó bá lágbára láti fọwọ́ yí padà gẹ́gẹ́ bí èèyàn tó ṣe lè fọwọ́ yí ọmọ rẹ̀ padà káti má lu ọmọ pa o gẹ́gẹ́ bí èèyàn ṣe lágbára láti fọwọ́ yí ìyàwó padà má ṣe ìyàwó léṣe o tọ gbogbo àwọn tẹ bá lè fọwọ́ tó ṣe ẹ fọwọ́ tó wọn ṣe ẹ fọwọ́ mú wọn kúrò nídìí ìbàjẹ́ tí wọ́n ṣe. فإن لم يقدر فبلسانه tí ó bá wá rọrùn láti fọwọ́ yíyan padà kúrò lórí ìbàjẹ́ àjẹpá hàn àfà pọ̀ níta yóò dá o ẹ pàtì o ọlọ́run àmọ́ bínú sẹ́ni tó máa ń serú ẹ̀ o kẹ́yìn ọmọ pé yóò haramu ẹ filẹ̀ o ẹ pàtì o kí ẹ bá bínú ọlọ́run tọ eléyìí jẹ ohun tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè ṣe pàápàá jùlọ àwọn tó bá jẹ olùmọ̀ tí ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ lè fa hàn kọ́ bàjẹ́ fáwọn èèyàn ẹ sì rí i pé orí rẹ náà la wà orí rẹ náà lèèyàn wà títí tí èèfà yìí lẹ̀ kẹtẹ ń ṣe yọ ọdà ẹ fi ilẹ̀ eléyìí ọdà ẹ fi ilẹ̀ eléyìí dá ẹ máa ṣe tó gbogbo eléyìí àlè fa hàn ṣe òpin rẹ̀ kò ní ẹ ìwọ ní báwí kọ̀dọ́ọ̀mà kọ̀dọ́ọ̀mà ibi tó ti tábọ̀ ni kò tún ṣe èrúkọ ẹlòmíì ó lè gbé ta ló lọ tú àṣírí òun wọn ò tú àṣírí rẹ̀ ní ti ń ṣẹlẹ̀ láyé náà tábọ́pẹ́ tábàwò náà tó bá ti tábà kálukú kò tún ṣe tọ́ fa illam yaqdir fa bi tọ́. tí ọba tún á rọrùn láti fa hàn yí padà àjẹpọ ọkàn láàfin pọ ọkàn láàfin pọ kankan nǹkan náà ní kọjá pé èèyàn jìnnà sáwọn ẹni tí ń ṣe ìbàjẹ́ nígbà tí ń o ọlọrun á lè ràn ọ́ lọ́wọ́ kó tún ara hàn fi torí wọn ni kí ló dé tí ò sí láàrin wa ń ṣe náà ni ọmọ dání tọ eléyìí jẹba وفرض على كل مؤمن أن يريد بكل قول وعمل من البر وجه الله الكريم ọ̀nà àyàmì ìtúnlẹ̀ lẹ́yìn o gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ́kùnrin àbí lóbìnrin ọ̀nà àyàmà ló jẹ́ lórí wa pé gbogbo ń dá ń bá ń sọ lọ́rọ̀ gbogbo ń dá ń bá ń ṣe níṣẹ́

torí ta là ń ṣe ń ṣe gbogbo ẹ̀ Allahu Rabbul Alamin kò sí nǹkan kan téèyàn kan ní tó lè fún wa torí tọ́lọ́run ọ̀bọ̀ bá fún wa kò lè tẹ̀ wá lọ́wọ́ kò sí sí nǹkan tẹ́nìkan lè dínà rẹ̀ mọ́ wa torí tọ́lọ́run bá ní kò ní jẹ́ téèyàn kò sẹ́ni tó lè fún yàn torí ẹ̀ a máa ṣàkíyèsí pé gbogbo ń tà ń ṣe nítorí ta là ṣe ń ṣe Allahu Rabbul Alamin eléyìí ló máa ń ṣẹ́kù tá a bá gbé gbogbo ṣẹ́sí kálukú wa sórí òṣùwọ̀n ọ̀pọ̀lọpọ̀ ló ṣiṣẹ́ tó pọ̀ tọ́hàn sáwọn ọmọ ènìyàn pèsè dáadáa ni ṣùgbọ́n tó ní pé lọ́la àlùkìyàmù kò ní sí ládàá mẹ́ torí kò sẹ́ nítorí Allah wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-dina hunafa'a wa yuqimu as-salata wa yu'tu az-zakata wa dhalika dinul qayyimah ọlọ́run la àpá yín láṣẹ àpá wọn láṣẹ pẹ̀lú nǹkan kan bí ìbá ṣe wọ́n máa jọ́sìn fọlọ́n lò nìkan kó sì máa ṣàfọ̀ máa jọ́sìn yìí fún kó wọ́n máa sọ̀rọ̀ ogun pẹ̀lú rẹ̀ nínú jọ́sìn. al-ikhlas ó pàtàkì gbogbo níta máa ń ṣe jàmá ọ̀rọ̀ là ń sọ ni ìwà kan là ń wù ni ìṣesí kan là ń ṣe ni ẹjẹ́ á máa ṣàkíyèsí pé torí ìta là ń ṣe ṣe gbogbo níta wà ń ṣe mọta bá ṣe nítorí ẹlòmíì ẹlòmíì náà lọlọ gbẹ̀san lọ́dọ̀ rẹ̀ o eléyìí náà ọmọbẹ nù kọtọ ẹ ká mójútó ومن أراد بذلك غير الله لم يقبل عمله ẹni tó bá ti wá jẹ́ pé torí nǹkan mi tó yàtọ̀ sí Allah ló ṣe ń ṣe ń ti ń ṣe ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ o. wàríyáwó aṣírkùl asghar ẹ̀ẹ́dì kárí mi ìṣẹ́bọsọ́lọ̀ ni ní ẹbọ tó kéré gẹ́gẹ́ bó ṣe wá náà àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní akhwafu ma akhafuhu alaykum ashirkul asghar ìdúbà mi lẹ́rù jù fún yín òun náà ní ìṣẹbọ sọ́lọ̀ ní ìṣẹbọ tó kéré jù wọ́n ní kí ni ìṣẹbọ yìí anábì ní àríyá kárìm nítorí pé èèyàn fojú di èèyàn ní kàákùn. oní ó sì jẹ́ kéèyàn wá ní ọgbẹ́ni dàlùkù yá ma pẹ̀lú àwọn ẹsẹ̀ ńláńlá téèyàn máa ti torí irú rẹ̀ rálìjẹ́ náà wọ̀ nírọ̀rùn tí ìsẹ́yìn ọ̀hún àpòrá mọ́ lójú tó ní ní ládàá kankan bẹ́ẹ̀ torí tẹ́lẹ̀ náà òkúkú ṣe ń torí Allah torí ẹ̀ ọ̀dọ̀ wa jẹ̀mọ́ ẹ ká kíyèsí ní tí ká òǹtọ́ yẹ ká máa gbọ́ ká súnmọ́ alukur'an sunna anabi sallallahu alayhi wọn àdánilẹ́kọ̀ọ́ tá máa mọ a lè máa sìn bọ́lọ̀ ti ṣe ń fẹ́ láti rí pé lẹ́yìn là mójútó àwọn àpálápálá àwọn àwà tí sí gbogbo gbọ́kúgbọ́ eléyìí kájínà sí a tá a bá fẹ́ gbórin tá a fẹ́ gbórin rárá a sì àní padà òbá ti jẹ́ pé wọ́n lọ mọ̀ọ́mọ̀ gbé rẹ́kọ́ọ̀dù ẹ̀sìn kéésì sí wọ́n lọ lọ jókòó tí àwọn ẹni tí bá ń á ti ńgbà tó ń lọ. ọwọ́ àkùsọ àwọn rédíò wa gbogbo tí a bá ti sí rédíò báyìí orin náà láàbọ̀ afẹ́ gbọ́ròyìn wọn kò rìn lálàáni tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá ti gbórin sí wọn á tètè yín rédíò rẹ lọlẹ̀ tó báyìí láàmú ẹsẹ̀ títí táì fàyè lẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ abẹ́ lọ́wọ́ bá wa lè dá wa ọ̀ràn wa lọ́wọ́ lórí àtijọ́ kan nínú àti ọmọ sí al-amru bil ma'ruf wan-nahyu 'anil munkar eléyìí ti ṣe sábàbí pàtàkì tọ́lọ́ ti torí rẹ̀ gbé ìjọ anabi Muhammad sallallahu alayhi wa sallam gata yọ gbogbo ìjọ yòókù ọlọ́wọ́n bá kọ́ ràn wá lọ́wọ́ lórí àti jẹ́ kí àwọn ṣe wá máa jẹ́ nítorí tiẹ̀ nìkan ó ràn lọ́wọ́ kó lè wá sí gbogbo ìwà gbogbo ṣe sí gbogbo àdìsọ́kàn tí máa bá ní sẹ́jẹ́ téèyàn fi ní ládàá kan lọ́dọ̀ ọlọ ọlọmọ fi sàdánwò fún wa subhanak allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wọ́n ní àwọn kọ́lé lórí sáré àwọn òṣìfẹ́ rẹ̀ ṣùgbọ́n torí kójú ọmọ bàá máa gbé pẹ́ rẹ̀ ìpẹ́ tí a ṣe lé lórí bíi ké pípẹ́ ọmọ bàá máa gbé dànù sáwọn lè fi búlọ́ọ̀kù sọ̀ráǹdì rẹ̀ láì jẹ́ pé wọ́n mọ́ rárá o ẹ má fi búlọ́ọ̀kù sọ̀ráǹdì rẹ̀ ìpẹ́ yẹn bó ti ṣe wà kò burúkú ẹ kó àwọn òkúta kéékèèké kéékèèké yẹn kẹ kó lórí kí wọ́n á wọ́n mi sí papọ̀ lọ́nà tó fi jẹ́ pé òkúta yẹn ó kì máa èèpẹ̀ yẹn ó ti tó láti sọ èèpẹ̀ yẹn níbi àti máa jẹ́ kí òjò gbé lọ. Àwọn táwọn lọ sọ́jà kí èèyàn fẹ́ kí alukurani lọ jà. Mhm. nọ́mbà lè. sálẹ̀mà kí alukurani sálẹ̀mà kí lọ́jà èèyàn wà ń di igba rẹ̀ kí èèyàn máa ké ẹsẹ̀ lórúkọ pé wọn lè ta ọ́ ń kí alukurani fi jọ́sìn fọlọ́ wọn kí alukurani yẹn tán wọn sọ pé wọn lọ wọ alukurani tí mo ké ìjẹta kò sí wàhálà mi kọba àmẹjẹ nítorí eléyìí kò sí wàhálà ẹlẹkẹ alukurani lọjà ṣùgbọ́n ẹ ṣàkíyèsí ikú ariwo ò sí níbi dẹ́yìn wa nítorí báriwo ṣe pọ̀ lọ́jà náà la ní mọ́ṣáláṣí ní ọjà à ń sì ṣe sọ̀rẹ́ gbàtà àmọ́ pariwo tọjà ò yọ wá lẹ́nu màtáyìn náà fẹ́ kí alukur'an ẹ jìnnà síbi táàrí wó wà lọ́jà náà. ayọ̀ àni munkar akpé yẹn lọ síbi kó sí dáadáa ká kọ́ bàjẹ́ fún yẹn ṣé mùsùlùmí nìkan láàmú pé kó sí dáadáa mùsùlùmí nìkan láàmú ọkọ̀ bàjẹ́ fún yẹn abẹ́ni tí èsè mùsùlùmí náà tí ó bá ṣe dáadáa sí ó yẹ ká pè tí máa ń sa ìdá sí ó yẹ ká kọ̀ fún. ọkọ ó dìpẹ́ndì lórí irú dáadáa tẹ́ fẹ́ pè yẹn lọ sídìí rẹ̀ àti irú àìdá tẹ́ fẹ́ kọ̀ tó bá ṣe pé dáadáa tẹ́ fẹ́ pè èèyàn lọ sídìí rẹ̀ ni at-tawhid Al kásì náà lò nìkan kásì islam ẹ pè kèfèrí náà eléyẹn bẹ nu al-amru bil ma'ruf tó bá yẹ pé shirk wal kufr ilẹ̀ fẹ́ kọ̀ kèfèrí gan la lákòókò ẹ̀ ń tẹ́ pé ẹ kọ ìbàjẹ́ fún wọn ìbàjẹ́ yẹn ó ní pé ẹ pa kèfèrí tẹ̀ ń ṣètì ẹ pẹ́ bọ́ tẹ̀ ń ṣètì ẹ̀yin náà gba islam eléyìí jẹba ṣùgbọ́n mùsùlùmí gbogbo dáadáa lẹ́pẹ́ lọ síbi gbogbo àìdálẹ́mọ̀kọ. èèyàn gba islam ni wọ́n á jẹ lẹ́dẹ̀ wọ́n á ní má jẹ lẹ́dẹ̀ mọ́ àà ẹ̀yin náà ẹ̀ máa ń tẹ́ fọ̀rọ̀ yìí sí ẹ̀ ń kàn jẹnu yà ni. èèyàn gba islam mutí ìwà fẹ́ sọ pé sọtí tẹ́yìn náà mú da bàbá títí kò sí dá ẹbí káfírin káfírin ni ntaakpo nsidi rẹ ni kó gba islam kó fi kúfúrú sílẹ̀ tó bá ti gba islam tó fi kúfúrú sílẹ̀ sẹmọ pé má mutí yóò ní tùmọ̀ létí rẹ ńjọ́ náà eléyìí jẹ bó ṣe jẹ tẹ́lẹ̀ la ṣe rí káfíìrì tí ń fọwọ́ sí tí fi ń gbọ́ kàṣẹ́nu ẹ wá bẹ́ wulẹ̀ ń fara ya ah ah irú bàjẹ́ wo nu ọwọ́ sí ló fi ń jẹun ah ètò sí ó jù bá lọ ó bẹ́ẹ̀ lọ èyí tó ṣe jù bá lọ gba islam lákọ̀ọ́kọ́ pé ní wàá ti gba islam gbà náà ẹ̀rí pé náà ní fọwọ́ sí jẹun mọ́. subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa ant.